ní tí ọjọ́ kẹta ti ní ogún ẹ̀wọ̀n tí nínú oṣù rọ̀bìnrin tó wáyé ẹgbẹ̀rún ọdún ti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kànlélẹ́ ní ogójì ìjọ Assalamu alaikum wa rahmatullahi Ní ìtẹ̀síwájú ní oṣù táàbì jáàmì ìgbàyà àti ìgbàyà, ọ̀pá sẹ́ra pé ó ṣe àkótán àlàyé mímọ́ àti ọlọ́tọ́wà lọ́jọ́ ti àlè ọmọ ìgbà àbẹ̀lẹ̀bá ìwàhímọ̀ ọlọ́ ọ̀tàrà ibi tí a ti gbé ọ̀rọ̀ lẹ́nu òun náà ní pásítọ̀n ìpínlẹ̀ nìyí tí ń sọ nípa pásítọ̀n sọ́mùdé. Muhammad ọlá tọ́wà fún ìmọ̀ adájẹ́ àti iyì ẹ̀yìn tọ́wà fún ìmọ̀ adájẹ́. Ọ̀rìn ilẹ̀ láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. Àyẹ̀wò kọ́ ọ̀sán mọ́ta mẹ́jà ó ní ọ̀rọ̀ sódì tí tùmọ̀ bá wà nù rẹ̀ lónìí kí lọ́rọ̀ náà òun ni pé mọ̀ ń sọ́ máa dá náírà ẹni yóò tó bá dákẹ́ ń tọ̀ wọ́n á ẹni tó bá lè dákẹ́ tó sọ ẹnu ẹ̀ ń tọ̀ wọ́n á là lórí dájú pé nínú àwọn àfihàn náà ti fi nǹkan gbẹ́dà ṣàìtàn ṣẹ́gun lẹ́sà nínú àwọn nǹkan tí ìyẹn lè fi ṣe ààbò àbí wá ìsọ tí ìyẹn máa fi wá sọ sí àṣetánù òfin ráyè ní ara rẹ̀ nínú àwọn ojú ọ̀nà tí ìyẹn lè fi wá sọ yàn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́gun lẹ́sà sísọ ahọ́n sísọ ahọ́n kó o níbi ọ̀rọ̀ jọ́ kan yàn. وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه nítorí lè jẹ́ kí islam ọmọ nìyẹn dá mo ní kọ́ pàṣẹ mo tẹ́ ọ̀pọ̀ sísá hàn kò ní bí èlé ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tá a bá sọ mẹ́ta ó ti gbé tùmọ̀ dání kéèyàn wá sọ fún ọ̀sán àsọ mẹ́wàá ìlé ọ̀rọ̀ sísọ ahọ́n kó o níbi alùpàwọ́ ti fi bá ọ̀fẹ́ máa kó sínú ìbàjẹ́ kí àwọn kan tó ní ìsèpẹ́ lọ́rọ̀ ọ̀tọ̀ kíjù ní àbí súnà kéèyàn máa fẹnu lébélébé kọ́ máa fẹnu bọ́nú ẹ̀ ìbàjẹ́ sísọ ahọ́n kúrò níbi àlùmírà wàlíjàdà fàǹfà àti yàn jíjà anábì sallallahu alaihi wasallam ọláwọn ọjọ́ kan wọn ò ní sáláì má máa wà lórí ìmọ̀nà wọn tí wọ́n bá fi kó lórí ìmọ̀nà tí wọ́n wà lórí ẹ̀ ilẹ̀ owó tó já dàda àti kọjá tí wọ́n padà jẹ́ aláàrin ẹ̀jẹ̀ sísámú kúrò níbi ìjà ẹ̀rí pàdébí sọlọ́lá àṣàlá bẹ̀rẹ̀ tọ́lọ́run fi ń bínú jù tó kórìíra jù lọ́dọ̀ rẹ̀ òun náà ni aládùúgbòlùkọ́sù alájàngbìlà sísá kó o níbi ohun tó ń pè ní àtàkọ́ àwọn orí ìlkálà òun ni pínpín ẹ̀ka máa pọ́n mi lébélébé ẹ wo bí àwọn oníròyìn ṣe máa ń ṣe irú aláṣẹ wa tí wọn gbọ́ Yorùbá wọn lè wé dé Yorùbá kan kí wọn lóun lọ sọ títà ń pọ̀ níbi tó ń pèsè àlùbọ́ọ̀ṣì ọ̀rọ̀ bàjẹ́ bí ọ̀rọ̀ ìwòho mẹ́rin tí yẹn máa lọ sọ ọ̀sàpáfọ̀ṣì àti ọ̀rọ̀ yẹ́mẹ̀yẹ́mẹ́. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní fẹ́rí mùmíní èyí ṣe àlùfáàṣì wọn lálẹ́ mùtàfáàṣì. Mùmíní ò gbọ́dọ̀ jẹ́ oníbàjẹ́ kò sì gbọ́dọ̀ jẹ́ ọlọ́rọ̀ sọkúsọ. Sísámú kúrò níbi ewu. ẹ̀wọ̀n ayé pàṣẹ bí sọlọ lára sálámù hadith abdullahi bin ọ̀sán ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ àti wọn ni sibabu muslim ìṣòwòkún ọ̀kìtàlù òkòkò kí mùsùlùmí máa búra wọn àìnígbàgbọ́ dọ́kàn kí mùsùlùmí máa wá bára wọn jà iṣẹ́ àìnígbàgbọ́ kọ́dọ̀ náà rọ̀ mí wípé alimusafaani máa kọ́ ọ̀la fàálẹ̀ báyìí máa làmì àtẹ́ni alimọ́bùlù àwọn méjì tó ń bora wọn ní tí wọ́n bá sọ wọ́n jí àìsẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tó bẹ̀rẹ̀ rẹ̀ òun lọ́gá tọ́ba ti já pípẹ́ ẹni tá a sàbò sí fún sàǹkú ìjọba ti ta ẹnu àlọ́ sísá kúrò níbi èpè inú kẹtọ́ lọ́run lè fi làyàn lọ́dọ̀ àṣà ìtọ́ni fẹ́ wípé èpè ni tí ọba ti ṣe déédéé ẹni tí yẹn fẹ́ yọ padà sọ́dọ̀ yẹn. ànábi sọlọ lọ́ọ̀hà lọ́sọ̀lọ́ ó ní wọn ò gbé mi dìde ní làán wọn ò gbé mi dìde ní elépè. sísá kò níbi máa kú ò. ìdíjẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ sọlá ń kọ́ wa lẹ́kọ̀ọ́. ìpìlẹ̀ àti ṣùgbọ́n ilé kábọ̀ wà ẹ má kú àwọn òkú. tọ́lá àwọn òkú yẹn fà ìlà máa ń kọjá wọn ti lọ sáfẹ wọn bẹ́ẹ̀ bá kó kú pẹkú wọn lè fọ ọmọ tó da ẹlẹ sáyé lọ ẹ máa kó sùtà bá àwọn ọmọ yẹn sísá kúrò níbi máa jó mu mi ní ní kékeré kékeré ní ẹ wọn ni wọn bá sọ fún ọmọ ya rẹ pé ya káàfin ọ̀pọ̀ àdìbá àdìbí àhàdùkù ìkànnà méjèèjì ti di kékeré tí ọba ti jẹ́ ẹ̀fẹ́ nìyẹn ọ̀padà sọ́dọ̀ ẹni ó gbẹ̀yìn ẹ̀fẹ́. sísan kó o níbi kẹ́sọ́ fìlìmìzà àwàdà tó pọ̀ ẹni ẹ̀dẹ̀ ń sọ fún ọ pé òun ọ̀ ara òun ọ̀gbà àwàdà ọ̀sá ló máa ṣe tẹ́lẹ̀ ń bá fi yẹn sí àwàdà kalẹ̀ báyìí rọ́ lọ́wọ́ ọba yẹn. sísan kó o níbi máa fi yẹn sí ẹ̀yẹ yẹn sí ẹ̀yẹ bí àwọn tó máa ń bẹ̀ sí ẹ̀yẹ ẹ̀ ẹ̀ ẹ̀ kánà àwọn ọmọ yà fẹ́ kọjá mẹ́rin níbi pẹ̀lú ọ̀kadà ní ọba kọjá dáadáa kọ kọjá dáadáa apá kọ̀yẹ̀kẹ́ kọjá dáa ó ti tó irúgbọ́n rẹ ti dàbí ibi ewúrẹ́ láti fẹ̀sùn sí ẹ̀yẹ náà fún mi láyà wà lórí ẹgbẹ́ pẹ̀lú abdullahi wa láyà àti ọ̀rọ̀ tó rẹ̀ tó ń tún tẹ̀sán àti àyà rẹ̀ àti òjíṣẹ́ rẹ̀ lẹ́fẹ̀ẹ́ máa fi sáré wà ẹ ti di kékeré o ẹlẹ́yìn ìmáàmù yìí fífa ń kó níbi ìfisá ìfúdùn ìmọ̀ fún àṣírí ká àṣírí wọ́n ní tọ́mọ ìyá rẹ̀ bá ń bọ̀ sọ̀rọ̀ kan tí wọ́n ń wò yín wọ̀n ọ̀rọ̀ yẹn di àmọ́n àgbọ̀dọ̀ jọ bọ́ta èyí sàbíbi pé yẹn fẹ́ pa ẹ̀ ó lè já àṣírí àsọ́ọ́lẹ̀ bálámọ̀rí yẹn ti máa rí nígbà tí yẹn bá kó láyé kí yẹn wá sọ ahọ́n yẹn kí yẹn má jẹ́ ogójì sísáhùn kúrò níbi irọ́ tí ọ̀ lẹ́nu àti irọ́ kẹ̀mbẹ́ náà lẹ́nu òun lè ta ni pé ní àtàwóríyà irú àwọn ọ̀rọ̀ tó lẹ́tọ̀ nìyà wọ́n ní jọ́ kan níbi sallallahu alaihi wasallam wọ́n jọ ń kọjá lọ àti ọba tó kù dé nàbí ọlọ́wọ́ tààrà àǹtò àrùtọ́ ànábi wà níwájú sallallahu alaihi ọba kiri wà lẹ́yìn àwọn kẹfìrí ọ̀dẹ̀ dá àtẹ́bí wọn sallallahu alaihi wasallam wọ́n á ń béèrè yìí pé talẹ́ ń sọ́wọ́ àwọn ajú rẹ̀ ọwọ́ adáhùn ibẹ̀ háàdín yàhàdí ní sẹ́bí hafi ni mọ̀nà ẹni tí ń fi mí mọ̀nà ẹ rí i pé ní sùmọ̀ táwọn ń wò níta ìfẹ́ni tí bá mú yẹn lọ ibì kan bọ́ ní òdò ìwájú ni yóò dò bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ rí fún anábì níwájú sallallahu alayhi wa sallam bàbá tó sì bí kí n ṣe kí ni ọ ọwọ́ alẹ́ yẹn rọ̀ di ọlọ́wọ́ dàgbà. bẹ́ẹ̀ dẹ̀ ni ìtumọ̀ tó sí nìyẹn sí jìnnà jìnnà yẹn ni òun ni bàbá tó sì bí kí gbàlẹ́ rọ̀ di ọlọ́wọ́ dàgbà. ẹni tí ń tọ́ ni sọ́nà yẹn yẹn ni. sísám kò ní bí ọ̀rọ̀ ẹ̀yìn tí ọ̀lẹ́tọ̀ àtọ́rọ̀ ẹ̀yìn kan bẹ tọ́lẹ́tọ̀ ẹni ọ̀sán àbòsí fún yẹn tí a máa ń sọ yẹn gbogbo nǹkan.

ìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àṣálá ọdún yóò di àwọn méjì nínú náà lọ́bẹ̀ ṣẹlú ọ̀tọ̀ ni ohun tí ó wí bí báyìí ọ̀tọ̀ ni ohun tí ó wí lọ. sísọ àwọn kó o níbi máa sọ ohun tí ń bẹ láàrin èèyàn síyàwó rẹ̀ ẹjọ́ bára yín lò ọwọ́ àlọ́ òní ìsàpẹ́ ọgbádùn ẹ̀rẹ́ àlọ́. ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àṣálá ọlọ́pẹ̀rẹ̀ ni ẹ̀dá àbí àpẹẹrẹ àti ìtàn ọkùnrin àtàbọ̀ tí wọ́n ṣẹra wọn níta gbangba tí wọ́n bára wọn ṣàṣepọ̀ sísámú kò níbi orin orí kò kí ni máa ń sè orin tí wọ́n fún fèrè sí wọ́n yàtọ̀ sí ewì ewì wọn ò ní fún fèrè wọn ò ní lùlù sísámú kò níbi máa fi kí àmì ìbúra yàtọ̀ sí Allah ọwọ́ àná hadith abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma ike man halafa bi ghayri Allah man kana halifan yẹn náà bẹ́ẹ̀ náà man kana halifan fal yahlif billah wa liyasmut àtọ́ba fẹ́ gbọ́ akọ́kọ́ lọ́nba àdìgbò dákẹ́ hálà fàgbà yìí la ọ̀pọ̀lì káfárá àwọn aṣọ ẹni yóò tọ́ba fi nǹkan mi bùra wọ́n bẹ̀ wọ́n ti di kéèké èdè káàdì ẹ̀sọ́ bó ti ṣe kí ni ọ ti ṣẹ́ bọ̀ o ti pé tààrà rẹ̀ náà nígbà sọ pé láàdìlá àdìgbò wọn ni mọ̀n hálàfà ọ̀kọ́ làbí hàtìhì ọ̀làtàwálẹ̀ ọ̀dà fàlẹ́yẹ́kọ́l láàdìlá àdìgbò ẹni ọba búra táwọn aṣọ níbi ìbúra rẹ̀ pé kó wọn fi òòṣà alátàbúra fi hàn ṣá fún tàwọn tètè sọ pé lá ilaha illallah ìtara nìyẹn á òun ní dára rẹ̀ sísọ àwọn kó wọn níbi máa fi ẹ̀sìn ní ìbúra àtọ̀ sí Islam bí kan sọ pé irun tí wíì dé ọba rí bẹ́ẹ̀ ó sì mọ̀ pé ọlọ́run pa ọ òun ti fi kiri yóò náà ó ti rí bẹ́ẹ̀ fún náà nìyẹn sísọ àwọn kó wọn níbi sábì ìmọ̀ àbúrò àkùkọ àrẹ́bí sọlọ́ àṣọlá ni ẹ máa kó àkùkọ ṣàyẹ̀nàwó yóò kéwò lè sọ́ra ẹ máa ń dín èèyàn fọ́rùn ni sísá ń kó níbi ipò ìgbà àrẹ́bí sọlọ́ lọ́wọ́ àṣọlá wọn ni ṣàyẹ̀nàwó àwọ̀jà torí ọlọ́run nígbà òun ní yí òru ní yí ọ̀dọ̀ sísọ ahú kó níbi sátìrì ìmáa bu atẹ́gùn atẹ́gùn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá tọ́lá ti bọ́ fẹ́ láburú lẹ́yìn ká wá sọ ọlọ́run níbi ọlọ́run ẹ̀sìn alùpàá mi nìkan ìrì ha ti ṣe rẹ̀ ọ̀kẹ́ ìrì mọ́ bí ha ọ̀kẹ́ ìrì mọ́ ọ̀run ti la bébè ọlọ́run á bí ẹlẹ́rìí níbi orí afẹ́fẹ́ yìí àtòlé tó wà nù rẹ̀ àtòlé tó fi hàn àwọn tóbi ká ìṣàrè ha ìṣàrè mọ́ bí ha ìṣàrè mọ́ ọ̀run ti la bébè a sì ń wá sọ̀rọ̀ rẹ̀ níbi atẹ́gùn níbi aburú tó wà nù atẹ́gùn yìí aburú atẹ́gùn yìí àti aburú tó wà nù rẹ̀ àti aburú tó yẹ kí wọ́n fi ràn àgbàdo bu atẹ́gùn nítorí pé lè jẹ́ kẹ̀ fáwọn kan ó sì lè jẹ́ àfáwọn kan ọlọ́run sísáhùn kò níbi bíbu ibà bíbu ibà lórí ibà òlélẹ̀ lórí ibà nìyẹn òjijì ọlọ́run jẹ́ yọ àtọ̀lọ́wọ́ àgbẹ̀láwọ́ ọlọ́run máa fi ń pẹ̀sẹ̀ rẹ̀ ni sísáhùn kò ní ní ìjẹ́rìí èdè ẹ̀wọ̀n yìí pàdé bí sallallahu alaihi wasallam wọn ní ẹjẹ́ ń fún yín nílò àwọn ẹ̀sẹ̀ tó tóbi gbà àwọn sàhábà làwọn fẹ́ gbọ́ wọn ní alákọ̀ọ́kọ́ wọn ní al-ishraku billah ẹlòmíì kejì ọlọ́wọ́n bá nù jọ́sìn ẹlẹ́ẹ̀kejì òun ní ìṣẹ̀yà ṣe bàbá wọn nígbà tó fi ń sọ̀rọ̀ yẹn wọ̀ ọjàlá ọba padà jókòó dọ́gba àwọn ni àlá ọ̀káwọ́lù kò zóòrì àbí ká sọ wípé ọ̀ṣàhádà kò zóòrì méjèèjì náà ní rìwáyà rẹ wá ìjẹ́rìí èmi ọ̀rọ̀ èmi sísámú kò níbẹ̀ sísámú kò níbi alimọ́tì níbi làákìyà ìmá fèrègù pẹ̀lú ẹ̀kùn bẹ́ẹ̀ ṣe fún yẹn ìmá fèrègù ẹ̀rí kọ́lọ́wọ́n bá kàdírí pa wá láṣẹ. ìfẹ́ látọ̀bọ̀ tèló yà ayọ̀ ẹlẹ́dínà àmọ́nú ẹni gbàgbọ́dọ̀ látọ̀bọ̀ tèló ọ̀dà kọ́ọ̀tì kùn bìlì mọ́tì wàlúhàlà ẹ̀yọ́ nígbàgbọ́dọ̀ ẹ má gba sàárà yẹn jẹ bìlì mọ́tì pẹ̀lú rẹ̀ wàlúhàlà àti sùtà sísáhùn fún òdìbí sáńkìt náà kéèyàn máa bú ẹ̀mí pé ẹ̀mí òun má dọ̀tí sísáhùn fún òdìbí àlìyẹ̀mí ó ra arọ́ èèyàn náà mọ̀ pé rọ́ lòun pa ọ́ wọ́n pè ní àlìyẹ̀mí inú lọ́gbà mọ̀ lè ánàhà tẹ́sínísù sọ ìbáha iná nítorí pé ẹni tí bá ń ṣe irú ìfura yẹn ní máa ń ṣe ń tàn wọnú náà kò ní kà fáàrà kankan ju kí yẹn ti wọ́n bẹ̀rẹ̀ sísáfù kó o níbi ìtẹ̀síwéjì pàṣẹ wọ́n mọ̀ bọ́tẹ́lẹ̀ wọ́n mọ̀ náà ìmá lọ pé kò kí ní aṣáájú òní aṣáájú mi ni kò jù <laughs> ìyẹn fẹ́ bí ọlọ́run ọba nínú nìyẹn ọ̀daràn olóògbé wọn wá lóun ti fẹ́ yìdù ẹ àdéhùn tẹ̀lẹ̀ ẹ̀ńbídíà ọba lóun la ṣáájú rẹ̀ àdéhùn nẹ́ẹ̀bì gbogbo àwọn kẹrin máa bí ọba adẹ́dà nínú ẹgbẹ́ bá nẹ́bí sọ́lọ́ náà sẹ́lá ń ti sọ yẹn fún wa sísáàmù kó o níbi àdúnnọ́tọ́kẹ́ ìwáwé ìṣirọ́ọ̀tì ìmá sọ̀rọ̀ pẹ̀lú wo téèyàn fi ń kéjì ọlọ́run ọmọ àtúntò máa ń ṣá aláwọ̀ ọ̀ṣẹ́ tọ́lọ́run bá fẹ́ àdìwọ́ náà wàá wò lè ṣàlàkì tọ́lọ́run bá fẹ́ àdìwọ́ náà òun ẹ̀fí wà á di ọlọ́run jọ sí kíni ẹ̀yọ jẹ́gbẹ́ ni kéèyàn sọ àmúyẹn kó ń bẹ̀ sọkúsọ gbà sísámú kó o níbi gbólóhùn òjò tọrọ yìí mọ̀tòrò náà bí lọ́ọ̀kì kẹ́zà wọ kẹ́zà ìràwọ̀ báyìí lọ́rọ̀ fún wa ẹ̀wọ̀n wá nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n lọ fìlẹ̀ ìdíyà wọ́n ká tó bá fáwọn sọ̀hábà látẹ̀mọ́jú ọjọ́ yẹn wọ́n ká tó bá yàtọ̀ òjò sì rọ̀ sílẹ̀ ọjọ́ yẹn tó mọ́ ọwọ́ ní ẹ̀yà rẹ̀ ó mọ̀ níbẹ̀ náà àwọn ọjọ́ mi àwọn ẹrú mi tí wọ́n jí lónìí yìí o àwọn ẹrú mi kan jí ọlọ́lọ́hún sọ bẹ́ẹ̀ pé àwọn ẹrú mi kan jí àwọn tó nígbàgbọ́ síráwọ̀ tí wọ́n ṣe kẹfẹ́ sí Allah òun lẹ́ni wọ́n kàdà wọ́n rojò fún wa pẹ̀lú àwọn báyìí báyìí ìrúbí àwọn ènìyàn ń kọ́ mọ́mìnú bilkaukabi wọ̀ká irú bí wọ́n tọ̀ ń nígbàgbọ́ sí ra òfin ráwọ̀ ní máa ń rọ̀jò ó sì ṣàì nígbàgbọ́ sí èmi ọlọ́run ẹ hàn pé ọlọ́run ọba sọ ní sọ́tùlù wà fíà tọ́lọ́run ní wọ́n tẹ́ jẹ́ àlóòna rìsíkọ̀kú àdínẹ́kú fúkásí ibùwò ní mo tọ́jú ẹ̀jẹ̀ mú yín tọ́lọ́run ọba àlejò ọlá ń gbé fún yín ẹ̀wá ń lọ fi ẹ lórí anakum tukazibun ọ̀pọ̀rọ̀ ní gbà. ẹ wá rẹ ń sọ pé ọ̀rọ̀ jò fún wa pẹ̀lú ọlá ọlọ́run ìyẹn nígbàgbọ́ sí ni ọlọ́run sì sí sísọ níbi àìbí tọ́à ìmàmúlẹ̀ oúnjẹ wa. nínú tí mú wá fún wa. ni pé àbá tọ́à máa ń kọ́tù láì ìdíṣà ààbò akal tó bá fẹ́ràn rẹ̀ tó láìkẹ́ ajẹ́ wà ilà tara tí ọba ti fẹ́ báyìí apáti òun bá bàjẹ́ fẹ́ lómi sísá ń kò níbi lọ́pọ̀ ní anájẹwà anájẹwà àníbi sallallahu alaihi wasallam wọn ní tẹ́ bá jẹ́ ní mẹ́ta káwọn méjì má dara wọn yọ lọ́tọ̀ tí wọ́n á jọ máa sọ̀rọ̀ láì ní bí ẹnì kẹta sí fàyín náà yóò bí nùkú torí ọba jẹ́ ìsìn ọkàn ìbànújẹ́ fẹ́ nìyẹn ṣètò pàápàá jùlọ ẹ̀rí bá máa ń kìlọ̀ ẹ̀wọ̀ ojókòó wa tá à ń wáyé ẹni tó bá jáde jẹ́ ẹjẹ́ ká fà á mọ́ra ọmọ yẹn pa àwọ̀ rẹ̀ tá a jọ wá nínú ẹ̀ láti jọ ojókòó lẹ́gbẹ́ kan náà ṣùgbọ́n wọn á wò pé àtẹ́kẹ̀sẹ̀ pé wọ́n ń bímọ rẹ̀ láti sùn káàkiri fún un ní ẹ̀sán mú kó níbi eléyìí ẹ̀rí pé ọba adéda ní ìsọ̀tìlá ẹ̀rọ fi àmì ìnàjúwàkù ìlànà àwọn ará mi ọ̀rọ̀ kẹlẹkẹlẹ àfẹ tí máa ń pàṣẹ kí ṣe dáadáa àbí ń pàṣẹ sàárà ìyẹn ní dáadáa wà mẹ sísọ ahọ́n tó níbi máa lọ wẹ́lọ̀ nǹkan tó sọnù nínú mọ́sálásí ẹ̀wọ̀n pé bẹ́ẹ̀ máa fi nǹkan tó sọnù ẹnu náà máa fi wí jáde <clears throat> ẹnu máa fi wí jáde pé ó sì nìyẹn òun náà ní kéèyàn sọ fún kọ́lọ̀ òun ní padà fún ọ̀rọ̀ bó ti rẹ̀ sísọ ahọ́n kó o níbi sálámì mọ́dàtì ìnáwó ìrìnlá máa wá ìkúlọ́wọ́ lọ́dà lómi sí àlá irú ìdọ́wà lọ́dà àwọn oníṣúbí àfa àwọn tó máa pe ewu wọn pé káwọn lọ́wọ́ lọ́rùn ìjà tó wà lẹ́yìn sísọ ahọ́n kó o níbi àdìsí kọ́ sáti ìbẹ̀rẹ̀ ìrìnlá yìí tàbá ọ̀dà ìmáa wá kólà lọ́dọ̀ nǹkan mi yàtọ̀ sí àlá gbogbo láti lọ wọn níbi ọ̀rọ̀ tó kí tá àtẹbí sọlọ lọ àtàlà sọ yìí pé mọ ń sọ mẹ́ta mẹ́jà tíyẹn ọba ti lè sọ ahọ́n rẹ̀ kó ní gbogbo kẹtọ bẹ́ẹ̀ tó bí ogójì tá a tó ń sọ̀rọ̀ àti nínú kọ dákẹ́ tó dà tó lè fi là àtẹbí sọlọ lọ àtàlà sọ fún àfọ àwọn àdùn ìjọba wọn ni wàhálì ẹkú gbóná alámọ̀nà ilà àtọ́ ìdá alẹ́kùnrin àwọn náà ní ọ̀sán àwọn yẹn wọ́n nẹ́ba náà mo ti ní mísìn wọ́n gbé hadith yẹn jáde wọ́n fi hàn pé wọ́n sọ bá jẹ́ onígbàgbọ́ òdodo ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ àti ohun tí àǹfààní ẹ̀sìn bá máa wà ńbẹ́ àbí táyé ọwọ́ náà hadith àbí ìrọ̀rọ̀ rọ̀bì ọlọ́run tàlẹ́ àá nínú súnámì tìrìmọ́sì náà lè léyìí wá wọ́n náà wọ́n di òjijì ọlọ́run ọba lè kí ló pọ̀ ohun tí máa mú ìyàwó àlùjáná ó ní bẹ́ẹ̀ ní tẹ́kù wà lọ ìyẹn páyọ̀ lọ ó já sí pé ṣe rẹ̀ nìyẹn máa di má ṣe rẹ̀ yẹn ó fi lẹ̀ ìkejì wà sọ́sùn olùkọ́sù ìwà rere wọ́n tún bí anábì léèrè sallallahu alaihi wa sallam àní akitaru náà yóò ti fi lu nẹ́ẹ̀ta náírà kí ló ohun tí máa mú àwọn ìyàwó náà ìjọba ihò méjì ṣé àwọn ẹ̀yin náà máa ń pè fún ilé kan ní fún ilé àjùwà ẹ̀dínlẹ́ nítorí pé ikùn rẹ̀ lẹ́tẹ́ lẹ́ ń rọ àlékùsí ẹ̀ ń rọ wọ́ọ̀sì ẹ̀ ń rọ yáàsì ẹ̀ fi lẹ́tà wáyé ń tọ́ yàtọ̀ sí wáyé ẹ̀ fi síbẹ̀ ni wọ́n ti ń pè ní àjùwà fún àárẹ̀ lẹ́ fi sí láàrin àlẹ́ àjùwà fáàrí ihò méjì ló lè mú yẹn wọlé ihò àkọ́kọ́ òun náà ní alẹ́ fáàmù ẹnu ihò kejì òun náà nàlẹ fáàrù abẹ ìmọ̀mù tí lèmọ̀ tí wọ́n gbé khalid ní ẹja yìí òun làbí máa fi ń ṣe wá àti fọkàn ọ̀yàwó gbígbẹ́ ni ọba ti fẹ́ yàwó ó ti ní láàjì ẹ̀sìn rẹ̀ fàlìyẹ́ tẹ̀kìlá kí sàtòrò ìgbà fi ó ti wá nù khalid àná ṣùgbọ́n ọ̀jọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àná kó yà bẹ̀rù ọlọ́run ọba níbi ìlàjì tó ìlàjì wo ló ti ló ti ní òun ni pé ikú tó máa fi yanjú ọ̀rọ̀ abẹ́ rẹ̀ ó ti wà nílẹ̀ fún tí wàá gbọ́ fẹ́ yóò rà tó bá ti ní bùkátà yọ lọ bára ilé rẹ̀ yọ lọ bí abùkátà ni kàdẹ́kọ̀ fẹ́ ó kéwò tí wọ́n ní kọ́ bẹ̀rù ọlọ́wọ́n bá ń fẹ́ ẹnu ló wù kí ni ó fẹ́ jẹ kí ni ó sọ òun ló sọ nípa bẹ́ẹ̀ afáwọn tó lẹ́sìn ọ̀sán ọ̀hún di ọ̀yọ́ ọlọ́ọ̀tọ́lá ánì wọ́n ti máa gbé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ti sẹ́rí ọ̀pọ̀ àṣìṣe ọmọ anábì Adam èlé sáàni níbi àwọn rẹ̀ níbi máa wá. gbogbo àwọn atẹnu wa máa ń jó gbòrògbòrò tẹ́lẹ̀nu tẹ́nu o. sọ̀rọ̀ bófin nàìjíríà tó ti fẹ́ lé ń sùn. èlé ó kú mọ̀ fálùsùn rẹ̀ kẹ́kẹ́ òní jì sí. orí ẹ̀yìn kúkú ti mọ̀ pé fálùsùn rẹ̀ wọ́n ṣe é dá o wọn ò ṣe é dá o ẹ̀ gbọ́dọ̀ ta sí wọn. ìwọ̀n bá kálùsùn nẹ̀ ní kálùsùn nẹ̀ ṣàdúrà fún wọn tẹ́lẹ̀ sọ ìṣíkàdù wọn làá fẹ́ ní àwọn ò ní pírọ́blẹ́mù kankan àwọn ò ní sọ̀rọ̀ kankan bí tí o kọ̀ mọ́ bí wa. tó bí ò ṣe é dá àwọn sọ̀rọ̀ mọ̀nẹ́ mu á sì sọ̀rọ̀ dáadáa mu. àwọn sọ pé ẹni ọ ni wọ́n bá padà sọ́dọ̀ fi gbogbo àwọn tí wọ́n ń kú ìjọba tó wọ́n máa palẹ̀ mọ́ ni wọ́n sì yẹ pápó fún ọ lẹ́lọ́kù. tó nípa bẹ́ẹ̀ ẹ̀kẹ́ ní freedom of of speech àbí kí ẹ máa sọ̀rọ̀ ṣé mẹ́rin kan máa lọ sọ ẹni tó jù lọ. àgẹ̀mọ́ níjọba bá wí ni ìwọ náà tí wọ́n jẹ́ bọ̀ dá sábò rẹ̀ gbọ́dọ̀ gbẹnu sí ọ̀ǹdẹ̀kùgbè. tọ́ àbí wọ́n ọjọ́ kọ́ ẹ máa wọ àwọn ìyàwó mi lọ́ba tẹ́nu bèbè sí yẹn ìyẹn náà wá ìjìyà fún ẹlòmí lè lu ìyàwó ẹ ó sì nìyí nílùú ọ̀dà ìdí wá sùn sí ọ ó sì mọ̀ pé ó dùn nìyẹn ọ̀dà ìdí fún ọ lóúnjẹ lọ ìjọba nìkan làákẹ́ wa ń rí bá rí sálẹ̀ àwa náà lọ gba àjọ̀dá kó tó di bá fún àwọn ìyàwó wa àbábúrò wa yẹn tá ń fún ní bíà. tọ̀tọ̀rí bẹ́ẹ̀ afọ àgbọ̀rùn-ún tọ́mọ anẹ́sà máa bá ti jíjọ́ kan gbogbo oríkì ara rẹ̀ kò káfíọ̀rọ̀ lè sáàlì wọ́n fàámu rẹ̀ wọ́n máa wá sọ̀rọ̀ fàámu báyìí wọn ò ní já wọn sọ̀rọ̀ báyìí. àwọn oríkì ara máa sọ fún àwọn pé ìtẹ̀kì láàfínà bẹ̀rù ọlọ́run lára wa o. àìmọ̀ náà nàánú líkà torí gbogbo àwọn oríkì yòókù àwà pẹ̀lú ẹ̀ fàyínà ìsàkọ́mtà àbí fàyínà ìsàkọ́mtà tó o bá ti dúró déédéé ìsàkọ́mtà àwa ní o dúró déédéé fàyínà ìwàjẹ́jìtà tó o bá wọ́ ọgọ́ ọgọ́ ìwàjẹ́jìnà àwa ní ọgọ́ ọgọ́ gbogbo ẹni tára rẹ̀ ń bàjẹ́ ní ní máa kọ́kọ́ bàjẹ́ ní. ọ̀dà ẹja wẹ̀ ní òde ìsìn ẹ̀gẹ́ ní ìsìn. òní sọ̀rọ̀ yọ̀kẹ̀ fọkàn bí ọ̀rọ̀ máa bá ẹnu náà ni ó ti wáyé náà torí bẹ́ẹ̀ azar yìí sọ hàmà ogun ọ̀fà. Sọlọ́kì ajá sí gbójútì ọlọ́run tó wá sọ ọ̀rọ̀ gbé tán. Kí lọ́rọ̀ gbé tán náà tó fi jìmọ́ ọ̀hún ìtẹ́lẹ̀? Ń lọ́rọ̀ tá nẹ́bí sọ sallallahu alaihi wasallam pé من كان يؤمن بالله كان يؤمن Tọ́ ẹni yóò tọ́ bá nígbàgbọ́ tọ́lọ́run àtọ́jọ́ kẹ́yìn. فليقل خيرا irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yà sọ rere jáde lẹ́nu bí àdúrà bí ìdáwà bí àfikìrì bí gbólóhùn la ilaha illallah bí àwọn àlùbáńkẹ́ yà tó sọ ní hàk subhanallah الله wa la ولا illallah allahu akbar wa la hawla wa la quwwata illa billah kanzu min nuzul janna pẹpẹ ọ̀rọ̀ kanzu pẹpẹ سبحان الله وبحمده يدوى نموته سيما في جاري وضع بكري بسم الله توكلت على الله ولا حول ولا قوة إلا بالله قالوا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا حديدا القول السديد في قلوب التوحيد لا إله إلا الله على قول السديد في العمر بالمعروف والنهي عن المنكر القول السديد أعرف ọ̀rọ̀ ńlá tó ti ọlọ́run ọba sọ lórí ẹni sallallahu alaihi wasallam ọlọ́run ọba àlejò alánà tó wá sọ ọ̀rọ̀ gbé sẹ́ni bẹ́ẹ̀ nígbà tó lè sara ayé àfẹ́fẹ́ kéré ọlọ́run wa kulli ibadi yaqulu allati hiya ahsan inna ash-shaytana yanzabu baynahum. ìlànà nàbì sallallahu alaihi wasallam sọ fún àwọn ẹrú mi kí wọ́n máa sọ ohun tó dá lẹ́nu ọ̀hún torí àti dání afẹ́ ráyè lọ́dọ̀ wọn o ẹsùn má jáde wà gbígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa à ń sọ fún wa ife hebdo lisan sísọ ahán òun náà wà nínú tẹ́lẹ̀ ẹ̀ lè fi ṣe ìṣọ́ra tọmọ nìyẹn máa fi ṣọ́ra kó ní kíni o kó lọ́dọ̀ ṣe ìtọ́ ló fi já sí pé àfàwọn ìbùnú bá rẹ jù. رحمه الله ولا أكون arákùnrin kan sọ fún àwọn ará ṣáà látọ̀dọ̀ yazid bùnà abi habib. أن يكون الكلام أحب إليه من الاستماع قال وفي الاستماع سلامة وزيادة في العلم والمستمع شريك المتكلم وفي الكلام توافق وتزين وتزين وزيادة الخصال náà uh, wọ́n ní arákùnrin kan sọ náà ara ṣáà rọ arákùnrin yazid rabi habib wọ́n ní ìnàmì fitnatil alim wọ́n wà nù wàhálà olùmọ̀ liyakun alkalamu habba ilayhi min alistima ọjà sí pé ọ̀rọ̀ ló máa máa nífẹ̀ẹ́ sí ju kọ́ máa dẹ́sí dọ́lọ̀ ó wà nù bẹ́ẹ̀ dẹ̀ ni àbá ni wọ̀fíìlì sì máa sàlámà èsì tẹ́tí gbọ́rọ̀ yìí ọ̀là wà bẹ́ẹ̀ wọ́n sì yá dàtọ̀ nkìlẹ̀ ẹ̀ alẹ́ sì mọ́tò wà bẹ́ẹ̀ nítorí pé wàlùmùsẹ́mi ẹni tí ń tẹ́tí sólùmọ̀ ṣẹ̀rí kùlùmùsàkàlìmì ọjẹ́ olùbákẹ́gbẹ́ lọ́jẹ́ fẹ́ni tí ń sọ̀rọ̀ ẹni tí ń tẹ́tí sólùmọ̀ olùbákẹ́gbẹ́ lọ́jọ́ bẹ́ẹ̀ ni tí ń sọ̀rọ̀ òfin kẹlẹ́àmì ẹ̀wọ̀n gbogbo wọ́tẹ́sán yòó sísọ̀rọ̀ wá ní ẹ̀wọ̀n gbogbo máa wà mẹ́ ìkólẹ̀ ìdìbà ni ọmọ wà mẹ́ wọ́tẹ́sán yòó ìkọ́sọ̀ ọba ni bẹ́ẹ̀ máa wà mẹ́ ìṣọ̀ṣọ́ máa wà mẹ́ gbà ẹ̀rí ló fi jáde pé àdínkù èèyàn ọwọ́ àmbẹ àìlésí èèyàn àwọn ọ̀gá náà afẹ́ lẹ́kọ̀ọ́ pé ìyá dátù àwọn òkúta ọ̀nù ó fi ń tàga lónìí. mélòó mélòó ẹni bẹ́ẹ̀ rí bí ọmọ àtàkẹ́ báyìí bá tí ìmọ̀ ọmọ ọ. ṣùgbọ́n ziyada tó ho àwọn ọkọ sọ́ọ̀nù ho fi kàkà lórí. ó lè jágbé ọ̀dọ̀ ni ọmọ àwọn adákẹ́ máa ọ̀dà àti gbogbo rí. mọ̀ pé bó ṣe rí mu àti ẹ máa ń ṣe gbólúmọ̀ ni ẹ̀rẹ̀ tó múra bí àpá alágbẹ̀rẹ̀ mo máa fi kí wọ́n. Ah, àti bá jà yẹn ẹ̀ dájú àgbẹ̀bí ọba sọ̀rọ̀ ni àbẹ́lẹ́mi kẹ́ ọkẹ́ ọkẹ́ lọ yàrá ju bí bá lọ lọ kò bá ti wá dákẹ́ gbogbo rẹ̀ láti rí i tí wọ́n lè bẹ náà nínú ọ̀rọ̀ nìyí láìpẹ́ lè wà mbẹ́ ọ̀sán lè wà mbẹ́ alẹ́ ti lè wà mbẹ́ adínkù lè wà mbẹ́ àbá àtúntò báyìí pé. ọmọdé rẹ la yìí máa ń yára wọn náà ṣùkú kàlámù lẹ́yìn. ومنهم من يزدري مفاتي مفاتين ولا منهم من يأخذ العلم علمه ويرى أن أنك علمه بها ومنهم من يحب أن لا يوجد العلم إلا عنده ومنهم من يأخذ بعلمه نقص السلطان حتى يجب أن يرد أن يرد عليه من قوله شيء أو يقبل عن شيء من حقه ومنهم من ينسب نفسه للخفية ولعله يفتى بأمر لا علم له به فيستحي أن يقول لا علم به فيرجم فيكتب من المقلدون المتقلدين ومنهم من يروي كل ما سمع حتى يروي كلام اليهود والنصارى قراءة أن يعزز كلامه. طب قالوا تو عنا أول من يرى أن تريد أنه أحق بالكلام من غيره tí òun lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ jẹ lómi lọ èmi náà kí wọ́n gbọ́rọ̀ ni ń bẹ nu wọn rẹ̀ tọ́mínú ó tún wà nu ọba kan náà mọ́ ń yẹ zẹ́rì alimọ́sáàkì àwọn tó bá jálẹ̀ ni àfojúrí náà wọn wọ́n lè yàrá ọ̀hún lè dá ilé kamọ́ òde àná kò tí ẹ̀ ní ráàyè kankan fún wọn ẹ̀rí tọ́mínú ó wà nu ọba kan náà àyè wà wájú kakọrọ tafasọ lòfin amọm àyè bẹ ẹ sọ fún ẹ bí wọn máa bọ àyè bẹ àyè bí wà dáadáa wọ́n mi tí ó mú ìmọ̀ rẹ̀ yóò fi sínú kazana hazana ló ń pè ní stop atọ́jú mọ̀ rẹ̀ pamọ́ síbẹ̀ wọ́n yàrá anẹ̀tẹ̀ àìlímọ́hó dé a tí a máa rí sí pé tóun bá kọ́ yẹn nímọ̀ ìrámọ̀ láre lọ́dọ̀ tẹ̀ wọ́n mí nìfún wọ́n lọ́wọ́ àánú wọn ẹ máa gbé gbogbo àwọn yẹn dá ń ṣe ròyìn o wọ́n yọ̀ ṣe allah yóò kadàlẹ̀ ilmọ̀ ilà ìdá pé wọn gbọ́dọ̀ gba ọmọ lọ́dọ̀ ẹnìkan àbọdọ òun nìkan tí òun nìkan là bá ẹsùn ọba máa ń sọ fún gbogbo ògbà a máa ń sọ fúnra wa pé nígbà tá ànábì ti lọ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lá làbá àti pọ̀ ẹ máa mú bí ilẹ̀ rí pé ẹ mú lọ́hùn ẹ pé wọn nìkan lọ pé ah gbogbo ẹ̀ pátá ń bẹ lọ́dọ̀ mi ọ̀ níjọ́ ni lọ́ọ́ bẹ̀rẹ̀ àìmọ̀kan. وكل ما يدعي في العلم معرفة عرفت شيئا وغابت كأشياء أنت على الله طبعا يقرأ ولا يقول آه عظم كاكاو àfààní sọ fún pé kẹ́kẹ́ ló mọ̀ ọ̀gá ọ̀gá ti à ń kà àṣìyá ọ̀pọ̀ nǹkan ló tún pamọ́ sí ẹ. ó wà nù ọba kan náà ẹni tó ṣe wípé من يأخذ من علمه ما أخذ السلطان ẹni tó ṣe pé nù mọ rẹ bí ipò ọba òmùlógbé rẹ lórí kọjá fa hàtà ayáfọdọ bá ní rọdà alẹ yìí ní nǹkan lè fi ṣe kò ní fẹ́ kí wọn sàn kẹkẹ padà ní ọ̀rọ̀ tó ń bá sọ àwọn yòókù ó sì wà nù ọba kan náà mọ yóò náà ti bo nẹfùtà wò lè kó tíya ẹni tí ọ̀yàn rẹ̀ gbọ́ yẹ wọ́n máa béèrè dájú ẹ̀sùn. wọ́lá aláwo yóò tàbí amúlélá ìlmọ̀ aláwo bẹ́ẹ̀ ọ̀yẹ́ sáàyè àbíyẹ̀kú wọ́n lè gbọ́rọ̀ kan wá fún tí ó dẹ̀ sì mọ ìdájọ́ rẹ̀ yóò bá máa tijú láti rí gbólóhùn láàrin ìmọ̀ ìdí òsímọ̀ fún mi ẹ̀sìn má jẹ́ àgbà ẹni ọba rí gbólóhùn mi ìmọ̀ ó sì mú ìdájọ́ wa lẹ́nu yẹn sọ́dọ̀ ẹni yẹn ń jórí wa pé ìmọ̀ fẹ́ jù ẹni tó àgbo lókè lókè tó tó wá tún ní láti hádìrì à ajá pé mọ̀ fẹ́ jù nìyẹn. ẹ wá dúró béèrè tí wọ́n ní wọ́n fi mọ́ Malik rahimahullah gbogbo ẹ̀ láti hádìrì ẹsẹ̀ wọn bá fi ń kó ẹni wa mọ́ Malik rahimahullah ta'ala rahmatan wasi'a ìpìlẹ̀ ayọ́ta wa Malikun èèyàn gbọ́dọ̀ sọ pé wọ́n mú dájọ́ ẹ̀sìn kẹwàá tí wọ́n mọ́ lè kí dẹ́sì wá mọ̀ dínà àti ká lọ bí. wọn náà wá béèrè àìníye ìmọ̀ rẹpẹtẹ ìmọ̀ mi sọ pé lásù àdìrí mi mọ̀. wọ́n lọ́wọ́ àti wọn bẹ́ẹ̀ tó ṣe pé afẹ́kọ́ máa béèrè ìdájọ́ lọ́wọ́ ó sì lè yá pé wọ́n mọ ọ̀rọ̀ kan wá dé ọmọ ojú àmà láti gbólóhùn láàrin mẹ́lí mi ní mọ̀ min al-mutakallifin àpàdà kàkọ́lẹ̀ nìyẹn sínú alárabọ́ọ̀rù lẹ́yìn tí ọba adé làbẹ́ pé láyò kálí fọlọ́ ọ̀nẹ́sán làwọn ti á yọlọ́run ní lábẹ́lí kan lọ́rùn àfihàn tó bá tó bá nígbà láyé nígbà tí ò yí ọ yé mi náà nìyẹn ẹ lọ bẹ tó dújú mi lọ wọ́n mi nù ọdẹ wà nù ọba kan náà mọ̀nyẹ́rù ikú lamọ́ sẹ́mi à gbogbo wọn bá gbọ́ ní ọ̀sán jọ́fẹ́ gbà wá rẹ̀ wá sí. hasa ayẹ́rìí ya kàlámà yẹ̀hún ni wọ́n ti sọ̀rọ̀ yóò fi gbẹ̀gbà wọ́ọ̀rọ̀ àwọn yẹ̀hún ní àti sọ̀rọ̀. sọmọ pé tíra kọ́lá ṣéwú sàgbẹ́rì wáyé àwọn yẹ̀hún ní pọ̀nù rẹ̀ pẹ́pẹ́tẹ́. ọlá pé gbogbo kẹta bá rí náà ni àágbẹ̀gbà wá rẹ̀. ṣùgbọ́n àwọn àwọn mọ̀rùkàjọ́ máa bínú pé èmi tíra ṣe kàdámọ̀ ni. ṣé màdàmù wọn ò fẹ́ràn àtẹ́lù ní ẹgbẹ́ ọdún kò láyé ọ̀gbẹ́ni kẹfẹ wọn pè ní sàárù òun náà ti kún sí o kódà ó bojú gbogbo wọn ni ó sún fi burúkú gbà ní àná mọ dáadáa. ọwọ́ á mú àlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ ni yóò fẹ́ pa ẹlẹ́rìí wọ́n fi àdìrídù kọ̀ọ̀tún àádọ́ta ọdún tí sheikh adamu adamarika sílẹ̀ wọ́n á jẹ́ kan lára ẹni tí ilé ẹ̀kọ́ wa jáde àti hikima tí wọ́n yàn lọ síbẹ̀ tí ká lọ wo kí ni ń ṣẹlẹ̀ lọ. ọwọ́ á ní sheikh adamu bí lè rí jọ wípé ṣé ìwọ mẹni tó síra ikọ̀ ọmọ tó lónìí ni ìyẹn wá lóhùn rẹ̀ tọ́mọ ẹ̀ tó sọ pé ẹ gbọ́dọ̀ fẹ́yàwó rẹ tó rù bá rìn ẹ bí kìnnì kan ẹ tó ka gbogbo ẹ lọ ẹdí ojú ìdàrẹ́ kan tó lọ sí káfẹ́ẹ̀tì jẹ. bí lọ pé tọmọ mi ọba jáde yọ jáde ní àfin ọba jáde yọ jáde ní kìnnì kan tí wí gbogbo obìnrin wọ̀nyẹn lọ. wọ́n ní sí kàdá wa ń béèrè lọ́wọ́ nípa tí wọ́n mẹ́ńtọ́ kọ síra rẹ̀ ìyá lóhùn rẹ̀ ní. sọ́ọ̀sọ̀ hmm, pọ̀ ọmọ ni. àwọn náà mọ̀ mi mọ fáìlì ni kì í sì sí mọ a jẹ káàkiri àtàyìn sọ̀rọ̀ tó ní nàìjíríà. táǹlẹ̀ wíwé gbogbo àwọn ẹni tí wọ́n ń ṣe ìgbéyàwó pé mọ̀ ìkàsí làwọn kan lè ṣe mọ́ṣáàdì habibi lọ́jẹ́ mùdírù adéjele ní kálẹ̀ rẹ̀ kéde pé lẹ́yìn rẹ̀ fa ló ti sọ̀rọ̀ yẹn. ẹlòmíì nìyí gbogbo ń bá gbọ́dọ̀ máa gbẹ̀gbà wá ẹ̀ lórí gbẹ̀gbà kàlámà yahudi wọn nà sọ̀rọ̀ ra wọn jù àtọ̀rọ̀ àwọn ọkùnrin yó. sílọ́fà ìrọ́dà tanani yọ̀ azùbí zakalama ọbẹ̀ kọ́rọ̀ òun yẹn ní káwọn èèyàn máa ayọ̀ àzìrọ̀ àbọ̀ fẹ́ bu àpọ́nlé àti àzìrọ̀ ó di fẹ́ di mi wọ́n bá ti lò. àwọn ọ̀pọ̀lọ́ wọn bá subhanahu wa ta'ala ní sọ́tún fàtì nígbà tí ń sọ ẹ̀tọ́ kọ̀ọ̀kan dáàbò ẹ̀tọ́ kan bẹ tó ṣe wípé a fún àlá a sì fún òjijì ọlọ́run sallallahu alaihi wasallam kẹ́ẹ̀ ní ọ̀sán fífẹ́ nígbàgbọ́ sí Allah àti òjijì ọlọ́run.

ẹ wọ̀rọ̀ afáwọn abdulrahman bin mahdi dààmú wa fún wa. nípa tí wọ́n bá dé ìjókòó hadith báyìí tí wọ́n bá bẹ̀rẹ̀ hadith ẹnikẹ́ni ọgbọ́dọ̀ sọ̀rọ̀. èèyàn gbọ́dọ̀ gbẹ́kọ́lá èèyàn gbọ́dọ̀ dìde. ẹnì kan gbọ́dọ̀ rẹ́rìn láìra láì. sábà bá ti rí sẹ́nìkan ṣe bẹ́ẹ̀ ó sì kánú gbogbo nǹkan rìn báyìí ó sì wá gbọ́n bàtà rẹ̀ pẹ́pẹ́pẹ́ àfọ̀fọ́n kí wọ́n lọ lé ní ẹ̀yìn wọ́n ní tẹ́lẹ̀ yọ wá lè jù wọ́n ní kò lè ẹ̀yin náà lọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀jọ̀rọ̀ ti àyà mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní orí pé òde látẹ́rùpá àwọn àtiwáṣà fún pápá sọ́ọ̀tì nàrí ọ̀rẹ́ àtẹ́kàrọ̀ lọ́hùn bẹ̀rẹ̀ fọ́ọ̀lì fẹ̀jáfẹ̀ bá àdékùn lè bá àwọn jáfẹ̀ bá àdékùn lè bá àwọn adabu yìí kì í sígbà tá ànábi wà láyé nìkan sallallahu alaihi nígbà tí òsì máa tún lò wọ́n bá ti bẹ̀rẹ̀ sí wí hadithi rẹ̀ báyìí kà á nana nẹ̀rọ́ọ̀hù lóṣùbà àyùnìnà bí ẹni bá ń rí lójú kolo sí báyìí. ẹ wà wà fún abdullahi bin sàmúd rọ̀dí ọlọ́wọ́ tọ́bi mẹ́nu bá rọ̀súlùlá wọ́n sunkún sunkún sunkún sunkún àti lóde. káà ti lé jòkó bí báyìí. dé ọlọ́run wọn ń wípé ẹ̀tọ́ ẹ fún àlá ẹ mọ̀ bí olóyè lẹ́yìn náà máa ń gbọ́n bíi náhù níbi àrọ́fọ̀ wọn náàbù mọ̀ṣítẹ́rì báyìí náà lè fẹ́ ilé wà lẹ́sìn àbẹ́tí gbàgbé náà ìwé tẹ́ńkọ́ lọ́wọ́ ẹ̀ẹ́ ìgbésọ́ bá jẹ́ rọ́fọ̀ àti nẹ́sùn ńkọ́ ẹ lè fún orúkọ nírọ́fọ̀ ẹ sì lè fún nínẹ́sùn bẹ́ẹ̀ náà ni kéde àlìfẹ́ tàfífìn lè gba rọ́ọ̀fù ètò mo gba kíni o wọ́n gba rọ́ọ̀fù wọ́n lè sọ wípé eh, lánàá àjọríbá àlùmọ̀jì sẹ́yìndà tẹ̀lifífìn lè gba nẹ́sùbà èsì mi náà gba kíni o wọ́n gba nẹ́sùbà ó fi hàn pé méjèèjì lè jọ gba rọ́ọ̀fù àti nẹ́sùbà tí wọ́n bá wà láyé rẹ̀ ẹ̀rì pé ń bọ̀ wá débi kan wá sẹ́yìn pé mo ṣọ́ọ̀ṣì irú ayà yẹn ní fàtòlù fàtì yẹn wáyé pé kẹ́ nígbàgbọ́ sí Allah àti òjíṣẹ́ ọlọ́run ó ní ẹgbẹ́ mọ́ṣítẹ́rì á fi ímọ́ọ̀nì fún ọlọ́run pẹ̀lú pé òun ni aṣẹ̀dá òun ní pèsè ní darí àlámọ̀rí gbogbo orúkọ tó da òun lónìí àti ìròyìn tó ga òun lọ́lẹ́tọ̀ọ́ síjọ́ yìí a nígbà tó ń ká nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú fáfún ní sọ́à àní gbé ọ̀rọ̀ ẹnikẹ́ni lékè ọ̀rọ̀ rẹ̀ mo rò bó ti rí ìdájúgbà tó fi ṣe ọlọ́run bá sallallahu alaihi wasallam ọwọ́ àtọ́ yìí pé wọ́n tún á zirú wọ́n tún wọ́n kiri kẹ́ bàbára rẹ̀ wọ́n tún wọ́n kiri kẹ́ sàkọ́lé rẹ̀ talọ́lẹ̀ tọ́ sallallahu alaihi wasallam ọlọ́run fẹ́ wàá tó wá wí ẹ̀sọ́ tẹ̀ pé wọ́n tún sábẹ̀ bókìrọ̀ dán wọn àṣìlè ìyẹn jẹ́ tọ́sí Allah tó ń hata wípé hàtà yọ àzìrán kẹlẹ́ àmọ̀rù tí fi sàpọ́nlé ọ̀rọ̀ rẹ̀ yẹn ọ̀sọ̀rọ̀ yẹ̀wúdí àtọ̀rọ̀ gbogbo ó kó jáde gbogbo eléyìí náà ni ọ́ kásá sọ̀hún dáhùn wọ́n ní wọ́n gbẹ́gbà wa rọ́rọ̀ yazid ibùnà abi habib yìí wá gbogbo ẹ̀ lẹ́bẹ̀rẹ̀ dé parí látọ̀dọ̀ máa tù ní jábẹ́ ní àwọn ìjọ ọ̀nà tó yẹ pé mọ̀nkọ́sì á yẹ̀zú fi ha kó lẹ́mọ̀n kíánà fi ha ti tọ́ba kọ́ọ̀tì mí nàlẹ́ ọ̀lẹ́mà gbogbo ẹni yóò tọ́ bí rí bí gbogbo àwọn àfáàtà kàládìgbà tá a ti ń sọ̀rọ̀ yẹn ẹni ebu ni wọn o wọn ní àfa màálù sọ wípé yóò rí dùn fún àlẹ́ àdáríkà jìnnà wọn lè wọ náà wọn lè wọ náà o kọlọ́nkọ́lá wà lánàá o bákan náà nínú ọlábìnbẹ fún ìdákẹ́jẹ́ hayiwatu bin shuraish tí ọba bí dáadáa tí ọkọ̀ kọ́sákẹ́ fún mi gbọ́ yazid bin abi habib. إن المتكلم لا ينتظر لفتنة وإن المنطق لا ينتظر أحد. يعني طبعا صورة láyé ń tẹ́sí irú fitnẹ́sà á máa retí wàhálà o. sọmọ pé lápẹẹrẹ ní ẹni tọ́lọ̀ bú gómìnà tọ́wọ́ fẹ́ẹ́ ló fi sọ̀rọ̀ wọ́n ti wí náà lẹ́sìn wọ́n sì dá fótó àdáfà rẹ̀ pé kọ́ báyìí lòun jẹ òun lòun kú ọ gómìnà. òtí gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ lọ́sọ̀ láyé ń tẹ́sí irú àlè fitnẹ́sà kọ́ máa retí kí ni o wàhálà ń bọ̀ òkèèdè wọ́n lè jáwé pé tó gómìnà ṣe ohun tó dùn ní àwọn ọmọ ó wà iná ilé mú nkìtà ẹ wàá rẹ̀ tó ń dákẹ́ ń tiẹ̀ nígbè tó láyà ń tẹ̀sẹ̀ rò wá ìyá ń retí ìfẹ́. ẹ wo àwọn ẹni tí wọ́n máa ń fi ọwọ́ lágbáni lójú yẹn wọ́n lè délé kí wọ́n rò. wọ́n á òkè òkè ìwọ lẹ́nu ẹgbẹ́ ọ̀rọ̀ ló lè sọ̀rọ̀ ẹ bá ń pè kejì rẹ̀ lọ́dá kẹyìn wa làyẹ̀ ǹdẹ́bí ló rà. gbàmọ́ délé mi náà wò pé mo ṣe fún yín kù díẹ̀ káàtó ìwọ gba kínní ẹnu tẹ tó gbọ́rọ̀ yẹn máa bá wàhálà rẹ̀ yìí lọ. táwọn bí a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa bí ẹ bá ti lọ sọ oúnjẹ yẹn lọ́fẹ̀ẹ́ mi ẹ̀sán kọ́ máa rí mi wàhálà ó ti wọ́n ní wọ́n tún sọ wípé. wọ́n ti sèré ọlá tí ń bẹ fún làákàyè lórí ọ̀rọ̀ ọgbọ́n ni. ẹ wá rí ọlá tí ń bẹ fún ọ̀rọ̀ lórí làákàyè ó jìnà yẹpẹrẹ tọ́ba lọ fún ọ̀rọ̀ ní agbára lórí làákàyè yẹ̀yẹ́ nìyẹn rí mi. wọ́n ìpínlẹ̀ àkáyé lọ kọ́kọ́ rò dáadáa kó tó di kọ́ gbọ́rọ̀ jáde ẹ ò gbà tí a fi ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìṣá aburú tó wà mẹ́ níbi ìjúmọ̀ mẹ́ta ní pásíkò yìí. ẹ̀ẹ́dì bí ọba adéta ń kọ́ ń pa àwọn ẹni tí wọ́n ń gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ sí nípa nàdá àìsà ọ̀dìyàn lọ́wọ́ tẹ́lẹ̀ àdìhà. tó bá jáde pé kì í ṣe pé ẹnu ọlásẹ wọn fún lọ́rọ̀ sọ ni wọ́n lo ọpọlọ wọn wọ́n sì rí bí àpọ̀tọ́ kádúró eléyìí ti rú ẹni rè láéláé ẹdìjẹ tọ́jẹ́ ni àpọ́nlé tó jẹ́ yẹn pàtàkì tọ́jà wò kọ́ sí tí a fi afẹ́wó ti níyàwó ṣùgbọ́n lásán la ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀fọ́ ń sìtọ̀ ẹnu wọn máa ń lò wọn ò ní lò lákàyè wọn ní wọn sọ báyìí pé. wọ́n ní adìgẹ́gẹ́ láyé ajá dárí kú kò ní máa lo ìgboyà ìgbèjì mi ní illa fa'iqu àyàfẹ́ ni tí bá wò fún sábẹ́ máa lékè máa kọ̀ yẹ bí ikú àwọn ọmọ ikú àtẹnidá lè sọ pọ́pọ́ ẹ̀rọ báwọn yorùbá kò ní pọ̀pọ́ sẹ́kọ̀ ọlọ́dún òun ló kun tẹ̀lé gbomi gbóná ẹ̀hẹ́ ìwọ ló lè wí ọ̀yá sọ́ọ̀tà lóbi jáde pé yẹn gbọ́dọ̀ máa ṣe sùúrù táwọn èèyàn bá ní ìwọ ni ìwọ ni àwọn ọmọ rẹ wọn ń bá kì í wọ ó káyà sókè tẹ́tà tààrà yé ń tẹ̀ ọ́ ògbó ojúlé ayọ̀lá ń pẹ́ ọ́ ọ̀rọ̀ ayé jẹ́ bí wọ́n bá rí ẹ̀ mọ́ wọ́n fẹ́ lò ní owó ni wọ́n rí lọ́dọ̀ rẹ ni wọ́n fẹ́ bọ́ ọ náà òṣèlè ni wọ́n rí lọ́dọ̀ rẹ ni wọ́n fẹ́ lò ní bẹ́ẹ̀ tọ́rọ̀ bá dàrú tán o tọ́lọ́rọ̀ ní dáa wọ́n bá fi wọ́n àfiwọ́ ó káyà sókè o tẹ́sán sáárá yẹ́sán ọ̀rọ̀ ìgbójúlé. tí ẹ bá wò yìí pé òun náà ní ọ̀sẹ̀ ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ ìyẹn wí mi yóò di wàhálà ẹwà ẹnìkan tí wọ́n dùn mọ́ àhámọ́ látijọ́ yìí ọ̀rọ̀ náà wọ́n fẹ́ sọ. ìwọ náà láàrin kó lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn yábọ́ bẹ́ẹ̀ kí ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ rí Abdul nínú Nàìjíríà lẹ́hàwùsí wọn ni mo gbọ́ àbá تعلم فم وتتعلم الكلام فإن يكن الكلام يحكيك إن الصمت يقيك ولك بالصمت خصلتان تأخذ به علما من هو أعلم منك وتدفع به أنت من هو أجدل منك قال الحوثي أنا أبو الزيار يتكلم بالحكمة ولم أسمع منه قال هذا الصمت. ومن تعلم الصمت lọ́ọ́ kẹ́kọ̀ọ́ bí yẹn ó ti máa dákẹ́ gbogbo ẹ̀yin tẹ́nu yín máa ń jó gbogbo gbà ẹlòmíì dẹ̀ tún sọ àwọn tó bá tún wà lọ́sọ̀ àwọn yẹn pàtàkì ó yẹ kó máa sọ ẹnu ẹ̀ àwọn tó ṣe pé yọ̀kẹ́ lórí yà máa bọ́ táàmù àtìkì mẹ́ta àní àwọn tí ń wí ni mo ti ń ní wí bẹ́ẹ̀ nígbà tó fi ń sọ̀rọ̀ rẹ sí mo tó ń sọ mí báyìí lọ́ọ́ kẹ́kọ̀ọ́ ì tọ́tọ́ bá jáde gbọ́rọ̀ lè fọ̀nà mọ́ fàyín náà sọ́mùtà yàtì ìdákẹ́ ó sì sọ kó o níbi wàhálà. wọ́n lẹ́ka fi sọ́mùtì xọ́sílẹ́tà ìwùwà méjì ní bẹ fún níbi ìdákẹ́ àkọ́kọ́ tá a kò tóbi ilé ayélu mọ́mọ́ ní wà tá ìlọ mí tó bá lè dákẹ́ ẹni ó ní mọ́ jù ọ lọ wà á dáhùn ẹ̀. wọ́n tẹ́ fà wọn bí ilé àjàmọ́ ní wà ó lè fi tì í dànù nígbà tó gún bá rojọ́ débi pé yóò jiyàn jù ọ lọ. afáwọn alhàwùkì ó ní Abu Zayyad tí ọba sọ̀rọ̀ pẹ̀lú ọgbọ́n ní máa fi ń sọ̀rọ̀ èmi ọgbọ́n kankan lọ́dọ̀ rẹ̀ ju ọ̀rọ̀ dákẹ́jẹ́ báyìí lẹ̀ lọ. Umar bin Abdulaziz kẹsíra mọ ẹ̀ta mọ́sálí òbí hajj nàìjíríà àtúndẹ̀rẹ̀ àwọn ẹsẹ̀ wúrà tá a máa sọ. yọ̀rọ̀ mú sẹ́kì náà wọ́n wá lè láhàrin máa به الحديث القوم ما هو شاغل ومتكئا وهو في الأهل ماحس Afáàní yọ̀rọ̀ fún Sẹ̀kínà, àwárí ẹni tí máa ń dákẹ́ jẹ́ẹ́jẹ́. wáhùwà lè láhùwé máa kéèkó tó sì jẹ́ tó ṣe yí pé ọjẹ́ máa kéèkó alábùkù lè láhùwé fẹ́rẹ́ ní máa ń ṣe a sì lè sọ wípé yòrọ́ọ̀mù sẹ́kìn àwa retí pé tálákà ní í ṣe ẹni tó yẹpẹrẹ ní ẹja wí bẹ́ẹ̀ wáhùwà lè láhùwé ó sì tún jẹ́ eléewu liláhàwì fún eré bìhí adìhàdì tìlkọ́mi máa hu àṣàbẹ̀lò kọjá sí fọ́rọ̀ àwọn yẹn ní máa ń fa ìròyìn ìra yìí eléewu lẹ́nu yẹn wà á ti ajá ro ilmù adìláhàwì kò lè ní wà má àlèmú ṣe àkàmọ́ hu àṣàbẹ̀lò. وأتعجبوا عن الأمر كله وما علموا bọ́lọ́wọ́ á kó àìrójú bá ó dì sọ́ọ̀bù rẹ̀ tí wọ́n bá ní ìsìn àjì. ìmọ̀ nípa eré tí ń ṣe káàkiri yẹn pẹ̀lú worowóró tí máa ń wí ó ka ìrójú bá ó dì sọ́ọ̀bù rẹ̀ wa ma alimu shay'an kaman huwa jahilun kọ̀ wá tiẹ̀ mọ́ kẹ́kẹ́ rárá yá ilé kan náà ló ti padà rí àbúṣọ ànẹ́lì jù hàlì hàtà yàrá ọ̀hùnmú fọlẹ́sàlà ọ̀hùnmí nìhùn kó dáyé nù yóò ha zèlò. wọ́n ní àbúṣọ ànẹ́lì jù hàlì ẹnì kejì lòun tún fẹ́ padà rí i ẹni tó yẹ pé òun máa ń rojú kò lọ́dọ̀ àwọn aláìmọ̀kànmọ̀kàn wọn bá fẹ́ gbé worowóró wá òbí ẹ̀ nígbà lọ wọn. hátà yàrá hómù débi pé yóò máa wo àwọn aláìmọ̀kan ìyẹn ni pé wọn ò ní tùmọ̀ sí ìfọ̀lẹ́ ìsọlẹ́hu mínú mùkùndé inú yòhazìlù kódà kò sí ọ̀rẹ́ kékeré kan fún nínú àwọn aláìmọ̀kan yòhazìlù ní máa ń bá dà ويذكر ما يبقى من العيش آجلا ويشغله عن عاجل العيش آجل ويذكر ما يبقى من العيش آجلا Fẹ́rẹ̀ ń tàbí pípọ̀ bá láìmọ̀ kẹ́sì yẹn. Èdè kò tẹ̀ lọ́rẹ̀ gẹ́gẹ́ bá dàgbàrá láàrin wọn. Ẹnìyẹn ń lẹ́sìn ohun tí ó fẹ́kùn nínú sẹ̀mí, áìsì lànà níjọ́ gbé dàlù kẹyàmù. ọ̀yẹ̀dì jádùhù àjìlù ọ̀run rẹ̀ yẹn ní wá ń ká ìrọ́jà ìráyè báwò àní àjìlì ráyè nípa ayé náà ló tẹ̀lé rẹ̀ lọ sí. àbò ẹ̀nà wọ́n ti tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ tí wọ́n ń kọ́rin nípa ọlá tí ń bẹ ń bí ká máa dákẹ́ nínú èyí tó tún da bí wọ́n kọ́ bẹ̀ wọ́n lé ní lọ sí Abdullahi ibùnú tọ́ واستعذ من شره إن البلاء ببعده مكرون أقلل كلامك واستعذ من شره Àbá ní jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó kéré. Kò sì wá sọ níbi aburú ọ̀rọ̀. Ṣé màá tó mo ti sọ àwọn ọ̀rọ̀ búrẹ́gbẹ́dẹ́ bí ogójì tí mo ní ọ̀dà ká sọ́ra fún. inna al-bala'a bi ba'dihi makrun nítorí pé apá kan ọ̀rọ̀ ní makrun bi ba'di al-bala'a àdìsí bàárẹ̀ apá kan àdáwò ọ̀rọ̀ lèyìn ọ̀sọ̀ lèyìn ọ̀kan àdáwò bẹ́ẹ̀ wà fàbùlìsà mẹ́ka wà tẹ̀fẹ́ mí حتى يكون كأنه مسجون حتى يكون كأنه مسجون أفا نسوى أمور واحدة في سكوتي وأصور أيين أنت احتفظوا أيين يعني المبالغة صور أيين mínà yìí níbi àléébù tí amúlé kó báyìí hàtà ẹ̀kọ́ nàkà ànàbù màsíọ́nù tó àwọn rẹ̀ bí ẹni kó sí mẹ́wọ́n táwọn ní ọ̀dà bíi kó ti jù sí kíni kó ti jù sẹ́wọ̀n. wọ́n á kẹ́lẹ́ fọ́ á dàgàbẹ̀ lè sá níwọ̀gọ́ làbọ̀ ìnàlẹ́ kàlà máa àlàyé kùmà máa zùnú. وَكِّلْ فُؤَادَكَ بِاللِّسَانِ وَقُلْ لَهُ إِنَّ الْكَلَامَ عَلَيْكُمَا مَوْضُوعٌ Àfààní وَكِّلْ فُؤَادَكَ gbé fún ọkàn rẹ ìyẹn ni pé fi ọkàn rẹ síbi lìsáàni ahun ìlú èyí tí mo sọ ọkàn tá a gbà lóhùn ní làákàyè ní làákàyè rẹ bí ọjà dé láhùn ẹ̀ wọ́n kú lẹ́hùn kọ́ ọ máa wá sọ fún àwọn rẹ̀ báyìí pé innal kalama alaykuma mawdunun dádájú ọ̀rọ̀ lórí ìwọ làákàyà àtàwọn làwọn láàmà wọn lé lórí o. fọ́sì náà ń hù wẹ́lì yẹ kó mọ̀ kàmá fi kẹlẹ̀ dé. إن البلاغة في القليل تكونون. يكن كمن في قلة إن البلاغ في القليل تكون إن البلاغ في القليل تكون Ẹ̀ka sọ pé Zánà ẹ sọ wípé Yẹ̀zínù ìyẹn ń jọ̀sọ̀ nígbà mí ẹ̀sìn lè sọ pé wàzà náà ọ̀wọ̀n ọkùnrin yẹn náà ni yẹ̀zínù amúrẹ̀ ọmọ ajẹ́ zin ìgbà tó wá jẹ́ méjèèjì ni ó ní fọ̀sínáàrù wálíẹ̀kùn mọ́ṣíkàmá a sì lè sọ pé òṣùwọ̀n rẹ̀ àbí wọ́n sun rẹ̀ kọjá sí pé wíwọ̀n yẹn fàlíẹ̀kùn mọ́ṣíkàmá fi kílà sí kọjá sí pé yóò jẹun tá a ti parí rẹ̀ kéèké láti nínú ohun tí ó kéré ọ̀rọ̀ tó bá fẹ́ sọ yẹn inú ìbàlágàtà ó ní wọ́n bá níyẹn dé balẹ̀ ẹ̀kọ́ ònà kìrìkọ̀ ni yóò jà sí bọ́rọ̀ díẹ̀ ló ń tọ̀. èyẹ rí ehoro ní ìsìn yẹn sì máa ń jẹ tó sì dìgbà máa ń pè ehoro ní lọ nẹbí ọbẹ̀ ẹ̀tẹ̀gbẹ́ yìí ọbẹ̀ ẹ̀tẹ̀gbẹ́ yìí kí ló ń fi tọ́ bá ehoro ẹ̀ ehoro lásán ló wì ọ̀rọ̀ díẹ̀ ló ń pè padà bọ̀ wọ́n ní wọ́n sọ báyìí pé orin ìnáhàbà ṣẹ̀rẹ̀ orin lè sọ́ọ́lì ìbùdó jàǹdà ọlọ́wọ́ àìlá wọ́n lọ jọ mọ́sáàbù sọ́ọ̀lẹ̀ àtàdámọ́ rẹ̀ nínú orin míì tí wọ́n tún kọ́ wọn ní kọ́ọ̀lù nasiru ibùdó ahmed eléyìí náà nípa ọ̀rọ̀ kásáhùn wa náà ní kẹ́lẹ́nu gbogbo àtẹnu máa ń jó gbòrògbòrò ولي لسان لفتاحة في الفتاح حين يأتي حلو وكل مرئ ما بين فكيه ما قتال قد سيري أمو أمانيا حدث الفتح أمو نكوري حتى حين يجهلوا tó ń dọ̀wọ́n bá já láì mọ̀kàn ni o lọ́wọ́ fẹ́nu ẹ̀ léèrè ikú rẹ̀ ni bọ̀kú ló mọ̀rẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ náà fàkẹ́ ìgbìmọ̀ kìtẹ́lì gbogbo ọmọ nìyẹn pátá ìwọ̀n tí ọ̀pá ń bẹ láàrin ìpàlàfẹ́ ẹnu rẹ̀ méjèèjì téèyàn bá ti sọ́ra ìdámọ́ lisanu lmọ́rì akitaro azirọ́hu sọ̀dáka lisanu bilbala imu akalo. ìdámọ́ lisanu lmọ́rì akitaro azirọ́hu wọ́n tó bá ti pé àwọn ọmọ nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ní máa ń gbogbo gbà yóò sá máa já bọ́ọ̀lù nìkẹ́ ẹ̀sùn jẹ́ pé wọ́n ẹ̀gbọ́n ohun tó rí ayé sáà lè ń rí bọ́ọ̀lù ẹ̀gbọ́n ohun tó tún sọ àní máa ń já bọ́ọ̀lù ẹ̀gbọ́n ohun tó tún wí. ọ̀dọ́ ìkẹ̀lẹ̀ sáànù wọ́n kẹnu bílbẹ̀là ajá sí pé ahun rẹ̀ yẹn wọ́n ti làdáwó kọ́ ọlọ́run nìyẹn. ọ̀kàmúfà ìdá alámi ẹ̀kún kòfòlò aláfàámi ihe mokufal. wọ́n ní mélòó mélòó lẹ́nu tó fi ẹnu ọ̀nà aburú lẹ̀ nẹ́fì yìí fúnra ara rẹ̀ ìdá alámi ẹ̀kún kòfòlò aláfàámi nígbà tẹnu rẹ̀ ní àgàlagodo. mokufal yóò fi kù. ọ̀sán kan tá a ti di ẹnu rẹ̀ wọ́n wá padà sílẹ̀kùn àbúrú lẹ̀kùn rẹ̀. ọmọdé amina ilé àfààní ajaba ń bẹ̀rẹ̀ àyè ní àhátọ́ ti bèèrè ilé àfààní mi ní ayé tó yá ẹni ọba nù àfààní láì ajaba ń bẹ̀rẹ̀ àyè lẹ́ni tó séèmọ̀ pẹ̀lú làákàyè rẹ̀ àhátọ̀ ti bí ilẹ̀ àfáàtù láì fi ti yí ká rẹ̀ min haythu yajhalu níbi tó ń gẹ̀ ọmọ olùgbé àlàákàyè mi dájú ilé sí bí ẹni wà kẹta bá sọ̀rọ̀ ta ìfọwọ́ ta kílẹ̀ yìí wí ìfikirátù wà sí àní ń sọ̀rọ̀ ìròrí tó fẹ̀ ní ń sọ̀rọ̀ lọ́wọ́ gbogbo ẹni yóò sọ bá ti fọkàn balẹ̀ pé àhà làákàyè kò ní tíráàkì nínú náà wọ́n bá ti wí ọlọ́run gbọ́dọ̀ sí wọn ní láì fi ti yí ká nìyẹn ní àyèkò yẹ jihadi láì tó wùn ní ọmọ. وعلمكم ما علمتني تجاربي فقد قال قبلي قائل متمثل أعلمكم ما علمتني تجاربي فقد قال قبلي قائل متمثل. èmi ọ̀ máa kọ yín ní ohun tí ìgbìtẹ́wò òfin ti kọ́ mi rí ẹwà kó àwọn kan ní sósì ọrí ẹni ọba ti fẹnu kọrí ló lè bọ̀sùn tá sí ẹnu máa ń kó báyìí ṣe kọ́rọ̀ náà lọ sọ bí àbí jẹ́ òun ni ó lè ṣàlàyé bí àtẹnu ọmọ akó báyìí àbá ni màá kọ yín ní ohun tí ìgbìnáwó mi ti kọ́ mi rí ọ̀pọ̀dì kọ́ọ̀lá kọ́bìlì nǹkan ìlú ń múta mọ́ sílù wọ́n ní papọ̀ oúnjẹ ti sọ sọ́jú mi ẹlòmíì lóhun náà máa ń sọ̀rọ̀ tá a lè fi ọ̀rọ̀ rẹ̀ ṣàpèjúwe kí lọ́rọ̀ náà ìdá كنت رحنا جوابه فحاضر جواب السوء إن كنت تعقل إذا كنت قولا كنت رحنا جوابه wọ́n ní tọ́ba ti wí ọ̀rọ̀ kan kó ń sara ní jàwáàbì síra rẹ dógò fèsì rẹ o àwọn èèyàn padà sí ọ lórí ẹgbẹ́ tí wọ́n lọ sọ kí ní fàhálì jàwáàbà sóòmì àbí máa rí sí ìsìn ọ̀rọ̀ tó sọ́ba bí sọ́ra fún èsì ikú ikú tàtà àkìlò tó bá jẹ́ kórì rẹ pé o. ìdájí ta àdàyà sẹ́yìn dáàmú sẹ́lẹ̀ máa ń fàdágbèrò àmáyé mọ̀tẹ́kù ló wọ̀ sẹ́ fọ́ àlù. tọ́ba fẹ́ lò sẹ́mi tí ó soríire tí ó ti làkó bí wàhálà fọ̀dágbèrò ronú sí ohun tó bá sọ wọ́n bọ́ yìí fẹ́ sáré gbọ́dọ̀ yẹn wọ́n kọ́kọ́ wí ní kọ̀rọ̀ rẹ àbótí kẹ kó tó lọ sọ́dọ̀ jọ̀gbọ́n tó fẹ́ lọ sọ̀rọ̀. eléyìí lọ yẹ kí n lò yẹ kí n lò orúkọ ẹlẹ́mọ̀ yìí fúnra ẹni. má takúlù ẹ̀dá ohun tó sọ̀rọ̀ tẹ̀ fàálù àti ohun tó ṣe. àbọ̀rọ̀mọ̀ wọn ni alikẹ́lá òkèlè kọ́ ìrìn kẹ́ níyìí mọ́. kéèyàn sọ̀rọ̀ rere ọ̀rọ̀ ni. ìwà àti ọ̀nìyàn sukùl. ìwà àti pé tùmọ̀ pé mọ̀ tó sì ní odó bìbá ara ayé ní nfààní ọgọrọ àlìkàlà ń bìlì fẹ́ẹ́ nìkan níyàn kéèyàn sọ rere ọ̀rọ̀ ni wàwà áfọlù mí náà sùkúù ọlọ́lá ju kéèyàn dákẹ́ lọ́fẹ̀. لأن أرفع ما في السكوت tó nítorí pé ètò ga jù nínú tọ́wọ́ àánú ìdákẹ́ òun ni kéèyàn ọ̀la bíi wàhálà kéèyàn wá sọ̀rọ̀ rere èèyàn kọ̀rọ̀ ẹ má jágbá bí ń bó kó àyà gọ̀fúrò rahim wa mo jọ yọ wáyé pé alimọ̀sirọ́tù sàlámọ̀tù wọ̀rọ̀mọ̀tù gọ̀nìmọ̀. ó là lásán lọ́wọ́ àti kéèyàn dákẹ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà ọ̀rọ̀ wà ń bi kéèyàn sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu. èèyàn ọ̀la one two èèyàn tún bọ̀ sí tọ̀rọ̀tọ̀rọ̀ wọ́n ní wọ́n sọ báyìí pé. إذا أريد من النفس الوجال ووجه ووجه الله تعالى والوقوف على حقيقة المعاد. wọ́n ní wọn a máa sọ báyìí pé ẹni ọba sọ̀rọ̀ rere kẹ́ni mọ̀ ó ń tàn wọ́n akọ́rọ̀ ẹni ọba dákẹ́ yọ̀ọ́ la. ìwà sọ̀rọ̀ nínú mọ̀ afdal min al-a'mal ọlọ́lá ju kí yẹn ṣiṣẹ́ láì ní mọ̀ lọ. ọmọ yóò jèrè ẹ̀ńdà ọmọ mọ́jọ́ dékèw wọ́n ti láwa yóò jèrè ti tẹ̀ rírú ìmọ̀ yìí. ìmọ̀ ń lọ lọ́dọ̀ àwọn olùmọ̀ bíi ipò àdìkiri àti tìláwà náà ni. tọ́ba ẹgbẹ́ yẹn gbèrò pẹ̀lú rẹ̀ nẹ́fù

torí rẹ kọ́ máa jẹ́ ti báàgì mùsùlùmí tó ibi máa ń tẹ́sí. bákan náà ọ̀tẹ̀lẹ̀ wàhálà ní nàìjíríà ní hausi ó ní mo gbọ́ Abu Zayyal tí ń sọ báyìí pé ta'allami sọ́mùtà ànílò ọ̀fọ́ bó ṣe máa dákẹ́ náà bá ní dáadáa tó sọ. بكنا أبي درداء رضي الله تعالى عنه كان يقول الصمت شكر وقليل فاعله قل تهريز ذاك أصمني طفا وقليل فاعله ṣùgbọ́n kéré lẹ́ni tí máa ń ṣe kálukú ní ọ̀sà bẹ̀ sọ̀rọ̀ àgbogbo ilé ẹ̀sà sọ̀rọ̀ lè ń sọ̀rọ̀ ẹ̀ dáwọ̀ sọ̀ kẹ́kẹ́ ọmọ adúgbò ẹlọ́run ni wọ́n fi wọ́n fi ọjà kẹ́ àbúlé àdáyà nínú àwọn tó ti pé wọ́n ní tí wọ́n bí àrùn òun ti ń kọrin tí àfáwa Ahmed Al-Farahidi al tó ti kó gbé máa rúdù kalẹ̀ ti ń kọrin tiẹ̀ wọ́n ní wọ́n ní wọ́n fi sọ́mtìlì mo bá lè gé àǹkà ìkàmọ́ kàmá ànàlẹ́ kàlà mọ̀yẹ́kù nù ìkàmọ́. wọ́n ní wọ́n fi mo bá lè gé àǹkà níbi ìdákẹ́jẹ́ tó o bá dákẹ́ àlùmọ̀bá lè gé àmì yóò sì máa mú ọ̀rọ̀ débi gba àwọn èèyàn nípa rẹ̀ ṣíkàmù pé ọ̀jọ̀gbọ́n ni ẹ́ kàmọ́ ánìlì kẹlẹ́ ẹ̀ mọ́ gẹ́gẹ́ bó jáde bọ́rọ̀ ń gbà mí mẹ́rin tó yẹgónà ṣíkàmù òun náà lè jọgbọ́n gbà mí ìdálàmùsà tẹ̀rísìmì kò lè tọ́ ẹ ṣe àṣà ta ìjà àbàtà wà àṣà tàbá máa. إذا لم تحتج من كل خيط أسأت إجابة وأسأت Afáàdé tó ọba lè sọ̀rọ̀ àwọn ẹni fún lè fọyìí fọyìí òun ni ìfi ẹ̀ làákàyè ọ̀rọ̀ tí èèyàn sọ tó ń ní àtúnyìn ìlérò fẹ́ ru ọ̀rọ̀ yẹn kẹ́ tó gbé jáde. Tó o bá ti lè sọ ara rẹ kó o níbi ìfúyẹ́ làákàyè àti àṣà ìjà àtàtà o sì nílé mi sì sọjà wa wà á tẹ ẹtẹ fáhìmẹ bákan náà àgbọ́yé náà wà á sìn yẹn náà àṣàjò nàbí lélẹ́ ìlmẹ́ di àà akọ́lù òhùnmọ́ lèmọ́ hùwà fìhí ìlmà. àṣàjò nàbí lélẹ́ ìlmẹ́ di àà akọ́lù òhùnmọ́ lèmọ́ hùwà fìhí ìlmà. wọ́n ní ẹni tó lé kókó jù tá a lè sọ pé ń pàpè mọ́ra àmọ́ akọ́lù òhùnmọ́ lèmọ́ hùwà fìhí ìlmà òun lẹni tó kéré tó yẹ pé ohun tí èèyàn ń lò mọ́ ń bẹ̀rẹ̀ tí èèyàn máa ń lò mọ́ nù rẹ̀ kéré láàrẹ̀ alápèmọ́ra lẹni yẹn àròlé ìnsànàmọ́ ń kó sọ́ńdọ̀ ìfà wọ́n mọ́ àlọ́ lè ilmi lè kọ́ ebi rọ̀jìmọ́. ó lè mi rí èèyàn fẹ́ ẹni àbùkù ni ọ̀lẹ́ni wọ́n mọ́ àlọ́ lè ilmi lè kọ́ ebi rọ̀jìmọ́ sọ́tọ́ ní èmi sì ní ìyẹn ni pé ẹni yẹn ní ìkò òkú ńlá ẹni yẹn pẹ òkú ńlá láti máa lọ sọ kẹjẹ ọ̀sẹ̀lẹ̀ tẹmọ fẹsùn ìyẹn ń ṣe wótòwótò náà níbi lọ sọ kẹjẹ ọ̀sẹ̀lẹ̀ ìwọ jẹ bí Ọlọ́run lẹkìnní báyìí ọ̀sẹ̀lẹ̀ lọ́la kẹfà yìí ni ọwọ́ ayé tọ́ba dìgbà báyìí ìbùnà àtàhìyà àbìnà àtàhìyà níparí ẹni ọba dúnrín mọ̀ ìmọ̀ adákẹ́ di ọ̀la o sẹ́wọ̀n tó ń dá fi bẹ̀rẹ̀ náà nìyẹn ẹni ọba lè sọ rere kẹ́ni mọ̀ ń tọ̀ wọ́n kọ́rọ́ mọ̀ntọ́dàgọ́ ńlọ ha àlá mọ̀ntọ́là bálẹ̀ ìlmọ̀ àlèm. ẹni ọba lè nà ọlọ́run ló ti tọ́ ó sòdodo fún àlá tó ń tọ̀ wọ́n ọjà ẹni ọba lè wá mọ̀ yóò ní mọ̀ mọ̀nlọ́lá mọ̀nẹ́sà àṣà mọ̀nrọ́hì mọ̀nẹ́sà rọ̀hìm. ẹni ọba ṣàbòsí fáwọn èèyàn ọgbà ìdá ọ òun ní ó ti ra ìdá ẹni ọba kí àwọn èèyàn wọn kẹun náà mọ̀tọ́lá bá lè fàdúrà ìlà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ fàdúrà ìjòrè. ẹni ọba wá ọlá sọ́dọ̀ ẹni tó ti pé kì í sọ lọ́la jòrè wọ́n ń tàn ọmọ adẹ́sẹ̀ o wọ́n ní hafi ìdánlé àdá wàfà wọ́n ní àṣàná sàmà fàhìm. ẹni ọba sọ àlùkáwà ni òun lẹni tí ń bá lùkà wà ní ẹni ọba sì gbọ́rọ̀ dáadáa yọ gbàgbọ́ yìí kókó ọ̀rọ̀ ká mú wa fún wa tọ́jú àkọlé ọ̀rọ̀ wa òun náà ni mọ̀n sọ́mẹ́ta nàjà ẹni yóò tọ́ bá lè dákẹ́ ṣiṣẹ́ ní kọ́ sábúrú kó wí láburú tọ́ bẹ́ẹ̀ lè dákẹ́ nítorí òun máa la ọlọ́kùnrin ala ṣe ká fi ká bí ìṣẹ́jú márùn-ún péré. Yeah. وعليكم السلام ìrọ́ nìkan yẹn ẹ jẹ́ ká sọ pé nìyẹn ń sọ ohun bí òye kò sẹ́ni tí ó gbọ́rù nǹkan bẹ́ẹ̀ tí ò ní tóbi lẹ́ni ẹ̀ mọ̀ bó ti ń sìn tọ́rọ́ dájú tọkùnrin ẹ bá má mọ̀ dájú pé ìyàwó òun ọ̀sà àgbèrè ohun tí ó sọ náà ní kí ẹ panu yín mọ́ ṣùgbọ́n yẹ ká máa dábàá dáadáa síra wa. tọ́ bá wí nǹkan bẹ́ẹ̀ nípa ìyàwó èèyàn ní òjìyàn rẹ̀ pé kò jẹ́rí bẹ́ẹ̀ lọ wádìí dáadáa. fẹ́ẹ́ rí pé náà lọ́sẹ̀lẹ̀ nípa ìṣẹ̀lẹ̀ yàwó àìsàn ọ̀dẹ̀ lọ́sẹ̀lẹ̀ àdìhá ìgbà ọba dẹ́dà tó bá jáde pé ńgbà tí wọ́n gbọ́rọ̀ yẹn ni kì í ṣe pẹ́ẹ́nu láti wọ́n fi wọ́n lò láákàyè wọn wọ́n rí pé kọ̀lẹ́tọ̀ kí rẹ̀ ṣẹlẹ̀ sí ròyà dáadáa bẹ́ẹ̀ ọ̀bọ̀ ti yéṣu mọ́ àìmọ̀ kan náà ló fi ń sọ ọlọ́wọ́n forí jì wọ́n ṣùgbọ́n tó bí dọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń ṣe ìdájọ́ ẹ̀sìn wọ́n lẹ̀ wọ́n lóko Subhanallah. Tí bá ń kéwú tú bá. Bẹ́ẹ̀ni. ẹ̀ẹ́dẹ́gbẹ́ ṣíṣe amínú ìmáàmù náà gbọ́dọ̀ fi já fara nítorí hadith tó wá ibi ẹni tí àmì rẹ bá ti dédé àmì àwọn màláíkà ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì tó àwa tá lẹ́yìn imam ẹ jẹ́ ká retí àmì imam ṣùgbọ́n ká má jọ pé láti èwe tiwa náà ló dé ń sìn wọn bá ní ẹtì yé nítorí pé wà nù hadith pé innama ju'ila al-imam li yutamma bihi wọ́n gbélé mọ́mú kalẹ̀ ká lè fi ṣe kí ni ká tọ́ba tí wàá di bí ámì torí bá ń ṣáájú rẹ̀ àbá ìjọ ń wí bákan náà tẹ́ mọ̀ pé mo ti ń súnmọ̀ náà ní bí ti onírúkú àti sùjúdù náà ni torí bẹ́ẹ̀ ká sọ́ra fún bọ́jú mọ́mú náà má já sẹ̀ra torí kálukú ń du hadithi ẹni tí ámì rẹ̀ bá àdùnmọ̀ bí dédé gbà táwọn mọ̀lẹ́kà máa ṣe èyí sì dájú náà ni pé táwọn náà bá ti gbọ́ fábí àjálẹ̀ ni wọ́n ṣe ámì tọ́ba àníyàn ṣe rí tòkí mọ́mú ṣe ámì ámì ó báyìí káà náà má pẹ̀ tó bí ẹ̀ ń sìn náà ẹ bá a ṣe náà kò pé kí wọn mú máa sàmì gẹ́gẹ́ bí sẹkùn alágbáni ọhìnmọ fúwọ òṣàlá wọn ti máa ń sàlàyé ẹ ń bọ̀ sọ pé ẹ sọ pé àmì kò túmọ̀ pé lè máa mọ̀ ní sàmì torí ìmáàmù náà tó kó sínú hadith ẹni tí àmì rẹ̀ bá ti dé sí nítorí pé wọ́n á sì máàmù lòún fi dárí ní òfin ní ráforí bí ọlọ́wọ́ ọba pẹ̀lú àmì àwọn màláíkà wọn ò bó ti jẹ́ torí bẹ́ẹ̀ á ṣe á sàmì ní ìmáàmù ní ọ̀sàmì gbogbo alájọ ọ̀sàmì tó ká gbìyànjú ká kọ́ ṣe ìmáàmù náà ìwọ. Ìgbà àkọlẹ̀ ni wọ́n fà á ní àdìyà wọ́n ẹ tọ́ba tó kí wọ́n la dọ̀ọ̀lì fọ̀kúlù àmín ó tún bá kì í tẹ̀kẹ̀jì yẹn náà ni jamu amukana amukana ni jamu ilhadithayi ìgbé tí lè wọ́n bá ṣe àmín ẹ̀sẹ̀ àmín àti kí tọ́ba ṣe wọ́n dọ̀ọ̀lì ẹ̀sẹ̀ àmín ó tún kẹ̀dí àmín yẹn ó ń kẹ̀dí ẹ̀ mọ́lẹ̀ ni òtúmọ̀ ẹ̀ ti kẹ́ ẹ ti kọ́kọ́ sọ̀kẹ́ pé lè mọ́ mò ń ṣe ó sì sọ pé sẹ́ẹ̀dí àgbọ ọbìyàn yìí pé ẹsùn túmọ̀ ìgbò lẹsà mi yẹn ẹsùmọ rẹ nípa gbẹngbà tí lè mọ nbà ṣe àmì lẹ́yìn ọsà mi níbi wọn là tọọlẹ ọbìyàn pé hadithi tí ọba sàmì ẹsà mi yẹn ọjẹ ṣàkóso fún àlàyé fún hadithi tí lè mọ nbà ṣe wọn là tọọlẹ ọkùnrin àmì mo rò wọ́n ń sìn òun ní jálàyé rẹ̀ àmì yìí tẹ́ fẹ́ sìn ẹ̀ mọ́tà tó àmì náà. تؤمنون بعد تأمين الإمام مربوط ينزل أمكن الجامع في الحديث وستعارض وحديث صار قال له حديث إليك بي خاتم إليك بي والله أعلم صلى الله عليه وعلى وسلم Thank you. bẹ́ẹ̀ sẹ́rí ọlọ́run ó jẹ́ kí ímọ̀nì yẹn kọjá mi tiwa náà ẹ̀rí pé gbogbo ìgbà táwọn bá ń yẹ lómi kẹ́lẹ̀ máa rẹ́rìn pé ah, àwọn àwọn adágún ojúṣe ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ àti fún ẹ mọ̀ nígbà tó lé ti jì táwọn fóun là wàá ṣe gbogbo ohun tó ní a máa ṣe mọ́ra dáa tó yìí abẹ́ ti kẹ́sì wọ́n ti ró gbá wọ́n tẹ wà lọ́wọ́ náà ní sí ẹ̀bá rẹ di bàbá ẹ̀. bàbá mi èyí bàbá lásán lọ dákọ yóò sì rí pákí báyìí nígbà mọ́ lọ bọ́ rẹ dáàdì mi bàbá tèmi sì láti bíi náìtì fọ́ sásìkò yìí wọ́n sọ ní à ọ̀rẹ́ mi àti bàbá rẹ ti kú lọ́rẹ̀ ó ti dọ́mọ̀ yá wọ́n sì rí pákí báyìí mi àti wọn náà ojú wa ti pọ́n kí ni wọ́n ṣe wọ́n fún wọn ní àbí wọ́n kẹ̀dá akọ lásán. so ìfẹ́ yẹn ni ó tún bẹ́ẹ̀ lẹ́nu àwọn ọlọ́run fún fi ìfẹ́ yẹn náà kí àwa náà kó ti jẹ́ kí àyíbá yẹn sọ̀kalẹ̀ sí wa lẹ́nu tó bá sọ̀kalẹ̀ sí wa lẹ́nu kódà yóò yé wa bó ṣe yé àwọn ènìyàn náà sọ ẹni tó ṣe pé ń dìde àbí ń ṣe wúruwúru àbí ń ṣe yánnayànna ń gbà wọn ká máa gbìyànjú láti máa ó fi hàn pé àṣẹ rẹ̀ kí wọ́n máa máa ní mọ́nà sí wa àní lè fi àṣẹ rẹ̀ kan lẹ̀ àfi ká ṣe má ṣe rẹ̀ kan àní lè àní lè sọ báyìí náà láwọn àlọ́ sí wallahu a'lam. sáwọn obìnrin béèrè béèrè ọyọyọya ká dúró báyìí lẹ́yìn béèrè obìnrin ọyá kí wọ́n tó béèrè. Thank you.

ọ̀rọ̀ bó di bẹ́ẹ̀ tó tọ̀hún náà lẹ́kọ̀ọ́ ẹ̀yà àtùmọ̀ lọ. ìbéèrè obìnrin ló kù lẹ́yìn rẹ̀ á dùn. ọ̀sẹ̀ tán ó lè lọ gbin àwọn sàlàmìyá àti ní àmà lọ gbin ṣùgbọ́n kọ́ bá sọ̀sọ́ lọ kọ́ bá kó bá àwọn tó lọ sí jùmọ̀. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك